ìyá mi gbogbo ojúlówó ọmọ yorùbá àkó ìsinmi ṣé wọ́n sọ fún wa pé inú ìgbèkùn láwà ẹ kú ìsinmi adániwáyé òkùnkùn fún wa ní ìsinmi mo kí yín lórúkọ bàbá pòfẹsọ Bánjí Akíntóyè àròlé Awólọ́wọ̀ bàbá tó ń làkàkà lójú méjèèjì pé kí ìran yorùbá ó bọ́ síbi ìsinmi wọn pé ìkólọ yorùbá kí adániwáyé bá wa dá padà ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ àwọn baba ńlá baba ńlá wa tí ń di ìyà jẹ wá lénìí tó fa okùn ìṣòro sínú ayé wa ọ̀nà orísun wa oníṣẹ́ oníléeṣẹ́ kan gbé oníléeṣẹ́ kan jáde ó ní orísun iyè orísun iyì orísun ìbùkún wa tí ìran nàìjíríà ti dí pa pé kọlọ́run kò gbà fún wa mo kí yín lórúkọ bàbá yẹn o mo kí lórúkọ májàsọ́lá ààrẹ aníyìkáyé of yorùbá land di akéwéjẹ jánẹ́ra olóyè ṣe sẹ́ńdì ọmọ adéyẹmọ ìgbòho ṣá wọn ní mọ kí yín pé ẹkú ìsinmi ní pé lábẹ́ bó ti wù kó rí àwa Yorùbá a máa bọ́ nínú ìgbèkùn ẹ ti rí ní tí mo fi ṣe àkọlé ọ̀rọ̀ mi tì ní mi ò ní pẹ́ ó ti yẹ kí n ṣe program látàárọ̀ iná ni mò ń wá kiri ní láti ṣáàjì fóònù it is a pity for the Yorùbás it is a pity for ọmọ tí ọlọ́run ọba òkè dálé olórí àpẹ́sìn tí ń sin gbà káàkiri tí ń ṣerú brother mishakiru asis yóò dára fún yóò jò ní tìyìn akó ìsinmi ni do we belong to this country my own answer is no with reason tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà tójú wọn ti ń ṣí mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nínú ìgbé ayé Reverend Agúnbíadé ẹ máa wá kiri ẹ̀yin ìka ènìyàn bàbá yẹn sọ òdodo ọ̀rọ̀ ìtọ́lọ́run fi hàn án pé tí ìránṣẹ́ ọlọ́run kan báyìí jáde síta tó bá ń sọ pé let us pray for Nigeria pé ó lè ní ìpè ẹ̀ ò dájú. communication between him and God pé ó ti fail nẹ́tíwọ̀kì ẹ ti fẹ́lì lọ́dọ̀ ọlọ́run àwọn bàbá tó ń sọ òdodo ọ̀rọ̀ nìyẹn lọ́mọdé wa do we belong to this country ní àgbà wa do we still belong to this country ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìbéèrè tó yẹ ká máa bira wa nìyẹn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọmọ Yorùbá do we still belong to this country called Nigeria my own answer is no torí àwọn ọ̀dájú olè notorious amraba became a leader lójijì ìbéèrè tí n kọ́kọ́ máa bi ẹ̀yin èèyàn mi léèrè rèé lẹ́kìtì ń bí báyìí lóńdó ni tó fi dé kwara tó fi dé kogi dé ọ̀ṣun dé ọ̀yọ́ dé ògùn dé lagos state ọmọ gómìnà yín mélòó ló ń lọ sí skul ní ilẹ̀ Yorùbá lénìí do we still belong to this country èmi a máa rìn wọ́n ti ní oyè tán máa fún mi jẹ nínú ìran Yorùbá ní alárìnká of Yorùbá land màá dẹ̀rìn láàrin yìí àárín ìrìn wa máa rìn a máa fi gbáǹtà ń wá torílẹ̀ wa máa fi bọ́ sí i láṣẹ Olódùmarè bàbá yẹn wá ń sọ ìtàn kan fún mi ní ọwọ́ àárọ̀ yìí ni ó ní ọmọ mi kí adániwáyé tètè gbà wá nínú oko ẹrú tá a wà ó ní wọ́n ń parọ́ ó ní orú ogun tó ń ja Yorùbá ogun tó lágbára ní bàbá rẹ̀ tún gbé ogun tó ń ja Yorùbá ó tún gbé gba another dimension ó ní ogun tó ń ja Yorùbá ní ogun kan máa parọ́ fún wa ká mọ̀ pé irọ́ náà pa fún wa ká sì tún máa tẹ̀lé wọn lẹ́yìn ó ní láyé àtijọ́ tẹ́ bá ń parọ́ fún àwọn bàbá wa ìjọ táwọn bàbá wa bá ti mọ̀ ìjọ yẹn nírọ́ yẹn já ìjọ yẹn ló ń tọ̀ bẹ̀rẹ̀ sí kábùkù làwọn bàbá wa fi máa sọ wípé parọ́ oníyì ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn ẹ̀ ìjọ tí irọ́ ẹ̀ bá ti já ló dẹni ẹ̀tẹ́ ló dẹni yẹpẹrẹ ó ní ṣùgbọ́n lóde òní ogun tó ń ja Yorùbá àwọn tó ń parọ́ fún wa tá a mọ̀ pé irọ́ náà ń pa lójoojúmọ́ náà ń gba sí lójú wa wọ́n wá ń fi ayé títí wọn wọ́n fi ń ba ayé títí wa jẹ́ àwa wá ń fi ayé títí wá wá fi ń tọ́ ayé títí wọ́n ṣe wọ́n ní hmm, àgbà bàbá yẹn wá bẹ̀rẹ̀ ó ní let me start from old Ondo state ó ní gbogbo ọmọ bàbá Adékúnlé Ajásin all the commissioners under the bàbá Adékúnlé Ajásin ó ní gbogbo àwọn ọmọ pọn pátá nígbà táwọn wà tán gómìnà ó ní Ondo state ní gbogbo wọn ti ń lọ sí school mo ní ẹ̀ ẹ́ mo wá rántí tí mi bá mọ ti bàbá Adékúnlé Ajásin as a gómìnà mo rántí ti bàbá wa SK Babalọlá commissioner of education during the baba Adekunle Ajasin regime ló ní Ondo wa yìí ẹ má gbàgbé pé inú Ondo láti inú Ondo láti mú Èkìtì jáde àwọn ọmọ bàbá yẹ ìrìn àjò wọn ò kọjá Ondo state èyí tó èyí tó bá kúrò l'Ondo state pátápátá ni kó wá sí Ìbàdàn ó wá ní kí n wá lọ tún lọ ṣáàṣì rẹ́kọ̀d kí n lọ sí odò Ọ̀yọ́ Ọ̀yọ́ state nígbà ayé Bọ́lá Ìgè ó ní gbogbo ọmọ Bọ́lá Ìgè ìrìn àjò wọn ò kọjá Ọ̀yọ́ èyí tó bá kọjá Ọ̀yọ́ ní wọn bí wọ́n wà lẹ́kọ̀ọ́ ó níbẹ̀ náà ni Bísí Ọ̀nàbánjọ bàbá wa Ọlábísí Ọ̀nàbánjọ kọlọ́run kó bá wa délẹ̀ fẹ́ àwọn ènìyàn rí gbogbo àwọn bàbá tá à ń dárúkọ yẹn gbogbo wọn ti kú mo ló fi dùn mí pé ìkórìtà tí ojú Yorùbá là làwọn ẹni rè àwọn bàbá rè náà papòdà àwọn díẹ̀ tó kù àwọn ẹni bí àwọn ẹni bí fẹ́ fún wọn gbẹ ó ní èkó olé ó ní kí n lọ bèrè rékọ̀dù àwọn ọmọ aláàjì Lateef Jákàndé bàbá kékeré ó ní gbogbo àwọn ọmọ wọn iléèwé wọn ò kọjá Lagos State bàbá yẹn wá ṣe pábánbárì ó ní inú òun dùn lẹ́nu ọjọ́ mẹ́ta òun wo fọ́nrán kan lórí social media òun rí ìyá wa Chief Mrs. Tokunbo Awolowo Dosunmu tí ń bá lórí ọ̀fẹ́ kí n lọ béèrè iléèwé tí bàbá yẹ kà nígbà tí bàbá wọn wà ní lórí oyè as a uh, prime minister of western region ó ní gbogbo ìwé tán kà pátápátápátá ilẹ̀ Yorùbá náà ti kà á that is why they be able to give us the good education standard education ó ní kí n wá gbé síta wọn tó dé òní ó ní ìmídélé tó bá ti di kọmíṣánná pm àtìyàwó àtọmọ ó di wọ̀ ní London wà á máa gbọ́ owó tó yẹ kó fi túlù ṣe náà lọ́wọ́ máa fi sanwó skul àwọn ọmọ wọn ní London lamẹ́ríkà ní Canada wọn á máa destroy education tó wà lẹ́mí gbà táwọn ọmọ títí wọn ò sí ń bẹ̀ mo wá ní dòkòó pé bẹ́ẹ̀ mà ni wọ́n máa ń pe bọ́ọ̀ kan náà ní Adékọ́lá lẹ́kìtì ń bíbà yìí tó lóun tẹ̀lé Fayose ọ̀gá olè ọmọ olè he was a leading pastor èmi á máa dárúkọ yín i will provoke all of you tẹ́ bá lẹ́yìn ní jáwọ́ lẹ́yìn Yorùbá tẹ́ bá ní pé ẹjọ́ ọmọ Yorùbá ẹ sì ń ṣègbè lẹ́yìn àwọn Fúlàní kí Fúlàní máa pa wá kán máa gbògbó wá lọ́wọ́ wa kọ́mọ Yorùbá máa ráre èmi á máa dárúkọ yín kò dẹ̀ sí tí Júpítà yín máa fèmí ṣe ọmọ Fayose ni during the Fayose regime Fayose rí gẹ̀ he became a rep àdúgbò bíi táwa gba ṣọ́ọ̀bù sí náà ló ti dá rìdíìmù ńlẹ̀ ńgbà yẹn lọ́hùn ó dá ṣọ́ọ̀ṣì ńlẹ̀ èmi ní èmi kékeré ni mo baṣọ kùgbà ibi tí ilẹ̀ tán fún pé kó máa lo bẹ̀ àwọn tó wà ń bẹ̀ bí yáná pé mẹ́wàá nínú mo nínú àwọn rìdíìmù mẹ́ba ẹ̀ ńgbà yẹn lọ́hùn mo ìrí kan léni ọdún méje tó dọ̀bù ti fi rìdíìmù lẹ́ o ńgbà tán mọ̀ pé olè olè ni wọ́n pé wọ́n fi ayé titi wọn wọ́n fi ń ba ayé wa jẹ́ ni wọ́n wá ń fa ayé titi wa tútù wọn ṣe mo wá bí léèrè pé à ṣé o tẹ̀tún rí ìjọ wo lẹgbẹ́ o pásítọ̀ yìí adékọ́lá oní adékọ́ ni mo pè báyìí tí mi ò fi dẹ̀ lálẹ́ gàràgà tó wọlé as a rep mo ti gbàgbé orúkọ ìlú ẹ̀ lẹ́kìtì mi báyìí màá rántí tí n bá ti rántí màá dá ayé gbogbo yín ó máa sẹ́lẹ̀ńbẹ́ jẹ́jẹ́ ni láàrin six months akàdédé rí ni tí lankusa yẹ wá títẹ́d wọn lankusa with uh, security kí lóun porúkọ ọmọ eh, ọmọ jì ọmọ bọ̀sì kan pẹ̀lú in-laws talele talele talele ngbà tí kìnìún máa jáde lórí ráńdú bí àkànmọ́lẹ̀ ló jẹun ẹni tó jẹ́ pé àjọ ń fọwọ́ wọwọ́ tẹ́lẹ̀ ni tá máa bẹ lódì ká máa wò lọ́ọ̀kọ́kọ́ méjì pé kó máa juwọ́ sí wa kí security gan máa jẹ kóra yẹ àhá lẹ́nu oṣù mẹ́fà ọlọ́run èyí tá a máa fi rí sunday tí ó tẹ̀lé la bá rí i pé àwọn ọmọ ẹ̀ ò wá ṣọ́ọ̀ṣì ilé tó tún tẹ̀lé lọ nígbà tó máa tó bí oṣù bíi méjì làwa àárí ìyàwó adékọ́lá ṣé adékọ́lá ti gbé ṣọ́ọ̀ṣì fún rìdíìmù pátápátá ni ìyẹn ní àwọn àtọ́mọ àtìyàwó mà ti wà ní London wọ́n fi ẹni tí ò lè dá gbé ara ẹ̀ lọ sí London lánàá but Ìmídélé yìí became a rep pm àtìyàwó àtọmọ nǹkan fi wá ṣe nìyẹn wọ́n à ń lọbẹ láti lọ ṣojú ìlú Yorùbá dára o Yorùbá ò dára kò kàn wọ́n they just go there to make money àpò wọn náà lọ ń ṣojú bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n ti gbàgbé ni pé ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wo gbogbo àwọn ọmọ tí ẹ ń fi ó fi ìlàkàkà yorùbá tọ́ tí ẹ ń da yorùbá sínú àdánwò ẹ lè jèrè wọn èpè kọ́ bí ẹ ti ń sọ pé kí ìran yorùbá ó má nísinmi ẹ̀yin náà ò ní nísinmi ọjọ́ alẹ́ mo forúkọ bo olóṣèlú kan láṣìírí ó gbógun ti bàbá adíjà adékúnlé ajáṣe ó gbógun ti àwọn bàbá kan lọ́ba blessed memory of colonel ayọ̀ àríyọ̀ wọ́n lọ bá pé adékúnlé ajáṣe kọ́ lòun gbógun ti the man is from Èkìtì ayé Ọbáfẹ́mi ló lóun born again born again politician ó kúkú ó kúkú ààrẹ ni ikú ránran ló kú àwọn aráàlú ló gbógun ti kì í program tí màá ń ṣe tán tí àwọn Awólọ́wọ̀ ń tẹ̀lé ló yẹ kí wọn náà máa tẹ̀lé ṣe bí ara wọn ni ẹ tẹ́lẹ̀ irọ́ irọ́ láì mọ̀ pé ọjọ́ ọ̀la òun ló ń bàjẹ́ in Ekiti to stay Ekiti stay today àwọn ọmọ ẹ yẹ kó jẹ́ kan nínú gbòógì tí ọmọ mú ipò kò dìgbà tán bá ní wọ́n kọ̀ǹtẹ́sì tí aráàlú ọmọ fi sọ pé ó yá ẹ̀fọ́ ọmọ alágbájá sí bíbá yìí ẹ jẹ́ kó ọmọ alágbájá náà di gómìnà bàbá ẹ̀ ti lórúkọ rere lẹ̀ ó fi ayé títẹ̀ ó fi báyé àwọn ọmọ ẹ̀ ìgbẹ̀yìn ẹ̀gẹ́ òwà dára bẹ́ẹ̀ ni gbẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ̀ ń ní ìran Yorùbá lára tẹ̀ ń tako ọjọ́ ọ̀la òmìnira yorùbá bẹ́ẹ̀ ni gbẹ̀yìn ayé yìí ṣe máa rí èpè kọ́ èpè kọ́ if they become a senator today pm ó america ó di south africa ẹni irọ́ ni mo pa ìgbà táwọn ọmọ tán náà fẹ́ ṣe rally tán náà fẹ́ ṣe protest head bad government head bad government ìwé ìròyìn pé. be pé inú airport kún lẹ́kọ̀ọ́ nìbàdàn ní gbogbo ní kí náà ṣe wọ́n ń make attempt láti sá lọ. wọ́n èyí tó sá lọ sí South Africa sá lọ sí South Africa èyí tó sá lọ sí lọ́dọ̀ sá lọ sí lọ́dọ̀ èyí tó dèrò Canada sí dèrò Canada torí pé ìyàwó wọn ọmọ wọn ò sí ń bẹ̀rẹ̀ gbàrà tán bá ti gorí oyè ohun tẹ́kọ́kọ́ máa tẹ́kọ́kọ́ máa tẹ́kọ́kọ́ máa lé nìyẹn pé bí wọ́n ṣe máa kó ìyàwó àtọmọ kúrò nílé The Yoruba, we did not belong to this country. We did not. Bí èmi ṣe rí, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo Yorùbá àjọ kájọ fojú ojúdúsúnùkù wo. Nígbà tí àwọn tó ní ìmọ̀ àti èròǹgbà rere fún ìran Yorùbá, wọn ò kọ́ ọmọ wọn kúrò ńlùú. Wọ́n jẹ́ kọ́ wọn ọmọ kan wọn kàwé pé ohun tí àwọn bá ṣe fún aráàta ló yẹ kọ́ ọmọ títí wọn náà jèrè. bọ́dọ̀ táwọn ti dédé òní mo gbọ́njú bá mọ́tò tí bàbá Alhaji Lateef Jákàndé ń lò láti seventy nine nígbà tẹ́mi dé kó ẹni bá rí Toyota yẹn ó ní bàbá yẹn ń lò kó ra mọ́tò míì kó ra mọ́tò míì olórí ọ̀fẹ́ àti gujibu ọ́ọ̀dì eh, Alhaji Lateef Jákàndé house estate tó kọ́ sí kó ìyá forí ọ̀fẹ́ tó gujib but they go there to serve people. ikú bẹ́ẹ̀ náà ni bàbá Adékúnlé Ajáṣe lẹ́kìtì lé lóńdó wa ń bíbà yìí àwọn tó wà ń bẹ̀ lé ní ṣé ká sọ wípé wọn ò nífẹ̀ẹ́ aráàlú ni ṣé ká sọ wípé mẹtálítì Nàìjíríà ló ti wọnú ayé wọn tó sọ wọn di ọ̀dájú ènìyàn the majority of them látòrí pírẹsidẹ́ǹtì aṣíwájú bọ́lá ahmed tinubu he have access to free education ó jàǹfààní free education awolowo ṣé bàbá ẹ̀ lówó rí ni àbúfẹ́ tó fi pé bàbá o owó bàbá ò náà fi ràn lọ léèwé kẹtọ lọ sí Chicago ó jàǹfààní is part of the product of awolowo majority of them majority of them baba àwọn ò ra spoke kẹ̀kẹ́ ṣùgbọ́n the program that Awolowo have that time ìrọ̀rùn na fi kawe, ìrọ̀rùn ni yoruba fi gbà wọ́n lẹ́yìn pé tó bá dé dọjọ́ ọ̀la tí ọ̀tá bá dé tó bá lóun fẹ́ wọlé bàbá wọn wọn ò ní gbà kílé bàbá wọn wó láì mọ̀ pé àwọn gan ló máa ṣe agbódegbà fún àwọn tó fẹ́ wọlé bàbá wọn iléèwé di tipátipá lénìí àwọn tó lórí ọ̀fẹ́ owó aláta owó onírú owó búrẹ́dì owó owó bọ̀ọ̀lì owó kálọ̀ gbàárù tó fi tọ́mọ léléèwé nígbà tọ́mọ bá wọṣọ nync tẹ́ bá ń dín inú yín bá ń dùn tó bá ti lè bọ́ṣọ yọ ẹlẹ̀ ó tún dà kó gba oko oko wẹ́dà lọ tàbí kó gba oko hairdresser lọ nígbà tọ́mọ bá wáṣẹ́ tọ́mọ ò bá rí kí láǹfààní tí orílẹ̀-èdè tá à ń pè ní nàìjíríà tọ́mọ yorùbá jẹ́ nú ẹ̀ àbí kábíra wa léèrè pé kí ni nàìjíríà ti ẹ̀ ṣe fún wa ní ìrọ̀rùn wọ́n ṣe ìyà fún wa ní ìrọ̀rùn ìrọ̀rùn ni ìyà bá dé látọ̀dọ̀ nàìjíríà sí ìran yorùbá wọ́n ṣe ikú ní ìrọ̀rùn fún ọmọ yorùbá ká gba ẹ̀tọ́ yorùbá lọ́wọ́ yorùbá wọ́n ṣe ní ìrọ̀rùn kí Yorùbá wà nínú ọ̀rọ̀ kó má rí ọ̀rọ̀ jẹ wọ́n ṣe ní ìrọ̀rùn ẹ wá àwọn ọmọ Niger Delta tí wọ́n fo mi mọ̀ bóyá yìí náà ti wo fídíò yẹ tán fi kó ojúbójú wọn wọ́n ní ká má pè wọ́n lólè àwọn òun ohun tó wà lórí ilẹ̀ bàbá wọn làwọn mú ẹ̀tọ́ tí wọ́n ní pé títí tẹ́ máa wa góòdù ní Adamawa Jigawa Taraba Sokoto Kaduna Katsina Soko ẹ̀ eh, ń bẹ Kano he belong to the Fulanis ṣùgbọ́n góòdì tá a bá wà nílẹ̀ Yorùbá ń bí báyìí he belong to the federal government are we still belong to this country the answer is no the answer is no wọ́n wá ń lu àwọn Yorùbá láti ṣe tánà di ọjọ́ ọ̀la Yorùbá. abẹ́ẹ̀ gbọ́ àwọn ìgbàanì tí wọ́n ti ṣiṣẹ́ rere ńlẹ̀ bàbá yẹn níwẹ̀ àwọn tó wà lẹ́ni tí wọ́n ń jọ lórílẹ̀ ní olóhùn òfin gbagbára gbogbo agbára kọ̀ndẹ́ẹ̀mù wọn oníbọ̀nba tí ẹ̀ fẹ́ ṣe ó ní the Nigeria mentality will not allow them to do it nítorí pé ọ̀tá Nàìjíríà ọ̀tá Yorùbá ní Nàìjíríà jẹ́ ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọ̀tá Yorùbá ní Nàìjíríà jẹ́ adẹ̀gbé Nàìjíríà kalẹ̀ to destroy the system of the Yorùbás ẹ má gbàgbé ìrántí mo ní mo rí ní ìjẹta o ẹ má gbàgbé o a gbé Nàìjíríà kalẹ̀ to destroy the Yorùbá totally you are welcome baba mi International. àwọn gómìnà ìgbàanì nínú pijó wọn there is nothing like a tinted glass bàbá adékúnlé ajáṣe a máa lọ báyìí a máa juwọ́ sí ni bàbá ooo ìjọ tí bàbá ìjọ tí bàbá wá sí skul wa tó wá sí ìlú wa bí a ṣe pọ̀ tó gbogbo wa ni bàbá yẹn ń bọ̀ lọ́wọ́ but àwọn tó dé òní inú tinted glass ni tẹ́lẹ̀ wá wá ń dàǹgá agbára lẹ́ máa fi rí ọwọ́ wọn níta wọn á máa yín mú síwájú ṣàṣà nínú wọn tẹ́ wọ́n wá kúrò ní state headquarter state capital tẹ́ wà nínú mọ́tò tẹ́ wà yẹ gẹ́fúrẹ́ǹdì bíi mẹ́ta náà máa kó sínú mọ́tò wọ́n wá ń fàyè yín wọ́n wá fi ń gbá wọ́n wá fi ń gbá lúdò káàkiri gẹ́gẹ́ bí ogun tí bàbá yẹn ló ń jà àwa ọmọ Yorùbá pé wọ́n ń parọ́ fún wa ogun tó ń jà wá ni o wọ́n ń parọ́ fún wa ó pé irọ́ ni síbẹ̀síbẹ̀ a padà lẹ́yìn wọn a padà lẹ́yìn wọn nígbà tí bàbá Awólọ́wọ̀ was a prime minister of your uh, eh, western region àwọn ọmọ bàbá òkèrè ńgbà yẹn lọ́hùn á gbọ́ pé bàbá mú ọmọ ẹ̀ lọ sí ibi tí bàbá kí bàbá máa fọ kọ́mọ náà máa fọ́n hmm. no one of the governors say do that do something like that á gbọ́ bọ̀tà àwọn tó dé òní bí ṣèyí ṣe ń pàṣẹ ni bàbá ẹ̀ ń pàṣẹ ni ìyàwó ń pàṣẹ wọ́n tún pè kàn ní ìyá lọ́jà tábàtẹ̀ wàá pàṣẹ ọ̀hún Kan lo àǹfààní yẹ fún ìran Yorùbá di Buhari mo máa ń sọ fáwọn èèyàn ẹ má pe Buhari lọ́mọ àlè ọmọ ọkọ ni ìwà tí Buhari wù kó wá jẹ́ irú ẹ̀ ní Tinubu wù lé níṣẹ́ rò pé ìran Yorùbá máa wà nínú ìgbèkùn ni Buhari did everything to support the Fulani to conquer the Yorùbás ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ bàbá Akíntóyè ká wá fi ọpẹ́ fún olódùmarè tó fún wa ní ọmọ bíi Sunday Ìgbòho Ìgbòho bá jáde ńgbà yẹ àwa irú ìbá ti dẹni ìtàn àwọn bá ti bòm bá gbogbo wa ní buam ọta kan ni bí wọ́n bá pé kò ní kan lu ọta okùnrin náà máa wa ọ̀sà iye mọ́já ẹ̀pọ̀n àtòkó ni lọ lọ fi ń ṣẹ̀dú sí iye mọ́já gbogbo wa la dẹran Yemọja. Buhari was not ọmọ àlè he did everything láti fífọ́ àwọn ìran ẹ̀ he did everything to make sure the Fulani conquer the all the Yoruba land pé èyí tó máa fi ẹnu sọ wípé Nigeria belong to us pé tó máa sọ pé Nigeria belong to us ilẹ̀ yorùbá wọn àti ní orí ọ̀fẹ́ agbára tó fẹ́ máa lò bẹ́ẹ̀ wọn àti ìrìlò buhari did everything ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká tó fọpẹ́ fún ọlọ́run ká tó fọpẹ́ fún ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ tí ò padà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. during the buhari regime gbogbo bí fúlàní ṣe ń pààyàn tí mìíye tí àlà ń ṣe títí ẹ̀ àwọn mélòó náà jù sẹ́wọ̀n àwọn tó jù sẹ́wọ̀n nígbà ayé Jonathan buhari lì sí rìlíìsì wọn ó kó wọn lọ sí amẹ́ríkà ó yí amẹ́ríkà bí i saudi arabia ló kó wọn lọ to train them how to shoot ó dá wọn padà ó sọ wọn sínú army ètò máa kó sínú ọlọ́pàá kó wọn sínú ọlọ́pàá. now the Yoruba is there the Yoruba man is there the Fulani still have God power confidence to attack the Yorubas ta lọmọ kan nínú àwọn méjèèjì ìkan ìkan dìde You want to do everything pé kí gbogbo gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ kó jẹ́ ti ìran òun mò ń sọ fún wa wípé wíìdì Yorùbá ó yẹ ká jí làárọ̀ ká tẹ̀ àtàwọn tó jẹ́ sẹ́nítọ̀ o bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ ní lọ kẹ ẹ má lọ kẹ ẹ sọ pé inú sẹ́nítọ̀ yẹ ẹ máa máa wà ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ fi ipò sẹ́nítọ̀ lẹ̀ ipò sẹ́nítọ̀ máa fi yín lẹ̀ lọ́jọ́ kan ikú máa gbà lọ́wọ́ yín ẹ máa kú lọ kan ṣùgbọ́n tẹ́ bá kú tán àrọ́mọdọ́mọ yín àti irólówó kan tó ní tí àgbàná bá wọnú owó òun àgbàná gan máa kú sínú owó yẹn ni àgbàná ní hèé àgbàná wo owó yẹn lóòótọ́ pé lóòótọ́ màá ní tó ń bá wọnú owó ìwọ̀n má lè kú bẹ́ẹ̀ ókè mi ò ní wọnú owó iná ẹ̀mí gangan làgbàná wọ̀ àgbàná mú ẹ̀mí wèrè lọ ní pm ìyá Abíọ́lá. <laughs> hey gbogbo ohun tí Buhari ṣe yẹ tẹ̀yìn bá ṣe kẹ́ boycott kan ní National Assembly all the Yorùbá senators reject the idea it is a disgrace to all of you kẹ́ wà lórí ìjókòó kan máa sọ wípé màálù àtàwa ọmọ Yorùbá pé ìkànnì wa ẹ má tí ì pè mí ẹ má tí ì pè ẹ ló bàbá mi mo wà lórí program àpéyìn padà. it is a disgrace ẹ dẹ̀ wà lórí ìjókòó sẹ́nitọ̀ mẹ́ta lẹ́kọ̀ọ́ mẹ́ta lógùn state ó dín mẹ́fà àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀yọ́ ó dín mélòó ó dín mẹ́sàn-án ọ̀ṣun ó dín méjìlá èkìtì ó dín fifteen ondo ó dín eighteen kámú ti kogi mọ́ ó dín twenty one ti kwara èlò twenty five kí gbogbo ẹ̀yin twenty five yẹ kẹ́ jáde kí gbogbo all the rep ta níbẹ̀ kẹ́ jáde síta pé enough is enough we call ourselves in Nigeria àwọn èèyàn yín ń jáde látòkè wá wá ń bombard àwọn èèyàn wá bẹ́ẹ̀ wọ́n pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹran wọn ò ní í ṣe é wọ́n ti gbowó ẹ̀mí wa tó bá dẹ̀ rẹ́jọ́ ẹ̀lẹ́sàn àátúmọ̀ para wa àátúmọ̀ nara wa lórí àwọn wèrè tó ń pera wọn ní sẹ́nitọ̀ tó ń pera wọn ní rep tó ń pera wọn ní gọ́vnà tí wọn ò ní kúre wọn á tún àwa tí ìyà ń jẹ wọn á tún sọ wá ara wa lórí twenty thousand lórí ten thousand. ah mo ní mo mọ mob ọpẹ́yẹmí bámidélé mo mọ dáadáa lẹ́kọ̀ọ́ ó máa pàfọ́ọ̀mù wẹ̀ láti láti wájú pa friday ẹsẹ̀ ni mo fi rìn díẹ̀ sùn. not know pay is one of the notorious that Tinubu produce. àní gbogbo yẹn ẹ̀ ní kúrẹ́sẹ̀. Every one of us that say no to the freedom of the Yoruba race. We are not one. We did not belong to this country. The language say it. Tábà ti yọ eh, English tá à ń sọ tàdé yọ búrókì díẹ̀díẹ̀ tá à ń sọ àgbèdì ara wa mọ́. Ìjẹun wa yàtọ̀ síra wa. Ìwọṣọ wa yàtọ̀. Ìṣó àrùn ojúlélẹ́yìí. Ó hàn gédégbé gédégbé pé orílẹ̀-èdè mẹ́ta tí èyí tí wọn ò fi nǹkan kan jọra wọn ìrísí wọn ó yàtọ̀ síra wọn ìsọ̀rọ̀ wọn yàtọ̀ síra wọn ìwọṣọ wọn ó yàtọ̀ in everything náà fi yàtọ̀ síra wọn wọ́n fọ́ọ̀sì wọn papọ̀ ìyàwó tipátipá ẹ̀dẹ̀ rúpa àlàáfíà máa wà ń bẹ̀ láyé láyé kò lè possible we did not belong to this country we did not we the Yorubas we did not ṣé ó possible kí ọmọ ọmọ Yorùbá kan déédéé gbéra kó lọ sí Sokoto kó lọ àtàkì Sultan Sokoto kó dẹ̀ pa ṣé ó possible tàbí kó lọ sí Katsina ìlú wo ló jìnnà súnmọ́ wájú Niger eh, Niger State kọ́mọ Yorùbá kan dẹ̀ lọ́bẹ̀ kó lọ sínú inú pálàsì ẹ̀mí àwọn tàbí kí ẹ̀mí àwọn máa jáde lọ kó dẹ̀ dá lọ́nà kó dẹ̀ gun nígò kó dẹ̀ pa á it is possible but it's possible for them Eh, ẹ méjì ọba tẹ́ ti pa nílẹ̀ Yorùbá ẹ ti gbàgbé ọba Ifọ̀n ẹ eh? wọ́n ti pọba lẹ́kọ̀ọ́ wọ́n pọba lọ́yọ̀ọ́ wọ́n pọba lẹ́kìtì mi bayi. Ekiti local government at ekiti state Me talon ló ná mú balẹ̀ láàrin ọ̀sẹ̀ kò pọ́sẹ̀ kan láàrin five days and all of you still keep quiet ẹ sì ń sọ pé nàìjíríà go better ìkà nìyí o ìkà nìyí ẹ máa sá lọ sí amẹ́ríkà ẹ bọ́ lọ́hún bẹ́ẹ̀ kò síbi tẹ́ ẹ sáde tátẹ́gùn ọlọ́run ò fẹ́ sí kò sí inner mind nìyí lọ́kàn yín nísàlẹ̀ nísàlẹ̀ lọ́hún deep your heart you know that we are not one you know that there is nothing like one nation you know that Nigeria is not a nation. You know that Nigeria is not a country. Nigeria is a business empire for the for the wicked people, both north, east and south and west. Tẹ kóra yín papọ̀, ẹ ẹ̀yin tó yẹ ká máa fún nǹkan ohun tó yẹ ká máa fún yàn òun náà wá fún ẹ̀yin it is a shame for all the Yoruba leaders that say that Yoruba must not have their own freedom it is a shame tí ẹ kó gbogbo wa sínú ìrònú bódà mi kan bóyá mi gbúrí mi lánàá ah ó ní pẹ̀lẹ́ bó ọlá mo ní dáadáa ó ní gbogbo irun náà mà ti funfun tán ẹ mo ní kì í ṣọjọ́ orí náà ìyá ni ìpọ́njú ni the majority àwọn boys tẹ̀ ń bọ́ tẹ́ bá rí ọmọbìnrin ọmọ mi ọmọ ọmọ ọmọ thirty two years irun orí ẹ̀ ti funfun tán kì í ṣọjọ́ orí ìpọ́njú ni ìyà ni ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló ti di decoration wájú ilé tó dé pé tí ẹ ti fọ mọ́tò yẹn lé ní ẹ̀rọ pọ̀ máa gbé jáde ni wọ́n gbé jáde <laughs> a litre is now one thousand ibi tó ti lẹ́sì jù ní ní nine fifty ohun tí a ní ló ń pọn wá lójú so kí lóore tí nàìjíríà ṣe fún wa that we títí tí àwọn kan fi sọ wípé we must die inside nàìjíríà tó jẹ́ pé lọ́dọọdún ni yorùbá ń fi ọmọ ológo rúbọ fún nàìjíríà láyé àtijọ́ táwọn bàbá wa bá ṣètùtù tán bá rúbọ nígbà tí gbígbà ètùtù tán ṣe tó bá dé gbogbo aráàlú ni máa ń jàǹfààní ẹ̀ àìmọye ọmọ ológun tá a ti fi rúbọ fún nàìjíríà síbẹ̀síbẹ̀ yorùbá ò jàfà ní nàìjíríà. ẹ mọ̀ ikú ikú ikú nàìjíríà ló pa bàbá táyé sọláàrin ló pa bàbá wa Gani Fáyẹ̀mí the great lawyers akọniwájú adájọ́ délégi wa ń kọ́ ṣìnà mú ọmọ ológo wa bó ṣe wù wọ́n ṣìnà mú wọn ojú wa ojú wa eh, ọmọ bàbá fásọ̀rántì ojú wa làwọn fúlàní ṣe mú mọ́lẹ̀ pẹ́ńtẹ́ pa lára ògo ògo yorùbá nìyá yẹ ìyá ọláyínká ojú wa náà ṣe mú mọ́lẹ̀ tán pa kí làwọn àgbààgbà ilẹ̀ yorùbá ṣe sí ìgbà tí bọ́lá ahmed máa débẹ̀ gan ó ní àwọn màálù ìdà ló béèrè lọ́wọ́ wa because ó ń bẹ̀rù àwọn fúlàní hmm? ó ń bẹ̀rù àwọn fúlàní it is a pity kí àwa tí òye yé ká máa bira wa léèrè most especially àwa táwa ń lé tó ń fi ayé wa ń tú ayé títí wọn ṣe tó máa ń fa ayé títí wọn ń ba ayé títí wa jẹ́ pé do we still believe in this country are we still a member of this country are we still belong to this country the answer is no. orísun wa ní ẹja padà sí orísun wa Nigeria Nigeria will not allow us to show our identity Nigeria is not our identity nti nti gbogbo wa fi ń gbégbé fake life nìyẹn because our forefathers they are not in Nigeria apá orísun wa tì orí ọ̀fẹ́ rẹ̀ láti padà sórísun wa the majority of the Yorùbá leader they go against it because of brown envelope àwọn tó yẹ kó fẹ́ wá fúnre wọn fẹ́ wá fúnre ibi náà fẹ́ wá lójoojúmọ́ àwọn tó sọ pé ọmọ Awólọ́wọ̀ ni wọ́n wọ́n ṣojú Awólọ́wọ̀ wọn ò ṣẹ̀yìn Awólọ́wọ̀ ṣọ́ọ̀ṣì tí mo lọ lénìí bàbá yẹn ń sọ ìtàn kan yes ọ̀rẹ́ wọn lọ́lọ́run pè ọ̀rẹ́ wọn ni Ọlọ́run pè tó dẹ́ bá iṣẹ́ yẹn lọ Baba yẹn ń ṣe birthday ní eighty seven nineteen eighty seven Baba tó ń ṣe birthday lẹ́ni ṣe ń birthday ní eighty seven gẹ́gẹ́ bí pásọ̀ yẹn ṣe sọ yí àyẹ ni baba titi tiẹ̀ kú ó ní before kí bàbá òun tó kú bàbá òun rán lọ sí Ìbàdàn pé wá ní ọmọ mo fa iṣẹ́ ilé ẹ lọ́wọ́ ó yá ó lóun mọ̀ pé bàbá òun ti fẹ́ kú ni láti eighty seven to today ọ̀rẹ́ baba yẹn ò fọmọ yẹn lẹ̀ wà ń bẹ̀ pé kò ní dáa kó ń ṣojú bàbá kó má ṣe yí bàbá the majority of them call themselves the Awolowo followers kájọ baba, Akíntóyè kúrò ńbẹ nìkan tá a rí the rest wọ́n ṣojú wọn ò ṣẹ̀yìn kàńdà rẹ̀ sí ní gbogbo wọn tí wọn bá jẹ́ kàńdà rẹ̀ sí wọn ó mọ̀ pé ìgbé ayé tí Yorùbá ń gbé yìí kì í ṣe ìgbé ayé tó dára kì í ṣe ìgbé ayé tó dára in time like this ó yẹ ká máa bèrè àwa léèrè pé do we still belong to this country my own answer is no torí ìgbé ayé ìgbé ayé amúnisìn là ń gbé ìgbé ayé tí Fúlàní dominate everything that they have upper hand over the Yorùbás gbogbo ohun tó wà ní ẹwà pápátá tẹ bá ní irọ́ ni mò ń pa ẹ máa bọ̀ tẹ́ bá ti kúrò ní ilé kíre tẹ́ kọjá gbọ̀ngàn tẹ́ bá ti ń wo ilé Ifẹ̀ lọ́tún lọ́ọ̀kan ẹ máa wo left and right wọ́n ti bá wa gbẹ́ kòtò májídùn bẹ̀ tẹ́ bá ti kúrò níbi roundabout Odùduwà yunifásitì yẹ tẹ́ fèsì ọ̀nà Àkúrẹ́ tẹ́ bá ti rìn díẹ̀ níbi táwọn mọ́tò páàkì sí yẹ ẹ tún máa wo left and right wọ́n ti bá wa gbẹ́ kòtò májídùn bẹ̀ góòdì wa náà wà ń bẹ̀ gbogbo ilé ilẹ̀ ìjẹ̀ṣà land sí ìfẹ́ eh, wàrà dé àtakùmọ̀nù gbàbí ní eh, ẹ má bínú tí mi bá pé dáadáa àtakùmọ̀nù ṣà eh, ìperinidó ni àbíbó ni gbogbo àwọn bẹ̀rẹ̀ pápátá làwọn fúlàní ti bá wa gbẹ́ kòtò bẹ́ẹ̀ <laughs> at ten time ká máa retí tsunami wọ́n kó gòdì wa lọ ni but we can't do it in north we cannot do it not. And it is a pity. tí kan nínú àwọn Fúlàní sọ wípé kò sí ìlú táwọn wọ̀ nílẹ̀ Yorùbá táwọn ọba wa ò ti gbowó ti today we do not see any ọba tó jáde síta tó lè sọ pé no Fúlàní tó bá fún mi lówó kó wá sọ. èyí tó ṣe ní ìmọ̀ye lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho again àwọn tó sọ wípé ó fẹnu ṣe kínní ni àfẹnu já wáyà ni àfẹnu já wáyà ó dẹ̀ ń fẹnu já gbogbo wáyà tán fi di ìran Yorùbá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wáyà tán fi mú wa lọ́sẹ̀ lọ́wọ́ tán fi mú wa lẹ́sẹ̀ ọmọ Adéyẹmọ dẹ̀ ń fẹnu já lóòótọ́ ẹnìkan jáde síta kan wá ṣe the same thing they can torí pé ògbólógbò ọmọ àlè ni wọ́n wọn ò fẹ́ràn Yorùbá fún rere káwọn ṣáà máa wọ agbádá white káàkiri ní ọlọ́jọ́ festival ìrọ̀lẹ́ festival ọya festival ṣàngó festival wọn á láwọn the culture ẹ̀ ń the culture without the woman being ṣé tí gbogbo wa bá ti kú tán tí fúlàní bá take over gbogbo land wa lẹ́wà lẹ́ ń protect culture why are we deceiving ourselves why are we allow Nigeria to deceive us why are we allow the mentality of Nigeria to take over our culture this is time for us to say no to them ẹja abira wa léèrè are we still belong to this country àwọn gómìnà ìgbàanì ọmọ wọn ò lọ kàwé lamẹ́ríkà o ọmọ wọn ò lọ sí sí France o ọmọ wọn ò lọ sí Jamaica o ọmọ wọn ò lọ sí Canada o ọmọ wọn ò gba South Africa lọ o we dine we we wine together here we play football together làwọn máa gbọ́ ọmọ ọmọ lágbájá this former Ekiti state governor ọmọ general Adébáyọ̀ ó ní nígbà tí inú ń bàjẹ́ jù ní nígbà tó ń gbé mọ́tò lọ tó ń lọ sí skul tí táyà mọ́tò ń fọ́ bàbá ìwòran lọ sí Amẹ́ríkà o kì í ṣe pé kò sówó ń gbà yẹ o they still believe that n ti tiwantiwa but àwọn tó dé òní akótiléta ni wọ́n sá akótiléta ni wọ́n akótiléta naming present governor nowadays since nineteen ninety nine tí ọmọ wọn tí ò ń ṣe amẹ́ríkà ló wà a rí ọ the present the present president of Nigeria today nígbà tí ìyàwó ọmọ ẹ̀ máa bímọ wọ́n gbé lọ sí France kó lọ bímọ sọ́hún ngbà tẹ́ mọ̀ pé there is nothing like a best hospital pé ibi tá à ń pè ní ilé ìwòsàn ní bíbá ilé ikú ni ilé ikú ilé ikú ilé àdánù ni ẹ wọ ọmọ tẹ́ ní ó kú yẹn kò mọ̀ pé last video ló ń ṣe lọ nígbà tó fẹ́ lọ ṣe operation ó tún ṣe fídíò tó ń lọ tó tún bá wọn sọ̀rọ̀ lọ tó ń ṣe gbèdúrà náà ó wọnú tíátà kẹ̀mí ẹ̀ ò jáde wọ́n mọ̀ pé ilé ikú ní ẹ̀ẹ́mẹ́yẹ àá six nineteen ninety nine nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ ó lé iye billions of naira tán ní kó fi ra oògùn sí general hospital tí Ìyábọ̀ Ọbásanjọ́ nìkan kó mi gbà tí bàbá ẹ̀ ló ń pamọ́ sí Kaduna ẹ ti gbàgbé ni don't expect any good thing under the Nigeria the Yoruba we should not expect any good thing it is better that ká ká forí korí ká fokùlùkù ká fọ ọgbọ́n papọ̀ ká tètè yọra wa kúrò nínú ìgbèkùn yìí torí ó máa lẹ́yìn ó máa lẹ́yìn ọ̀rọ̀ nàìjíríà yìí máa lẹ́yìn àjàǹtíyèlé mo ló máa lẹ́yìn o ó máa lẹ́yìn ọ̀rọ̀ nàìjíríà yìí máa lẹ́yìn àjàǹtíyèlé tó bá dẹ̀ máa lẹ́yìn àwọn á ti kọ́ àwọn ọmọ wọn ó di wọ̀ lamẹ́ríkà ó di wọ̀ ní Canada ó di wọ̀ ní amẹ́ni ní London ó di wọ̀ ní Italy ó di wọ̀ ní France ó di wọ̀ ní South Africa èmi àtẹ̀yìn náà láàmú akẹ́jú pàkó pàkó pàkó níbo làwa fẹ́ sá lọ hmm? níbo làwa fẹ́ sá lọ it is better for us ká ṣí kọ́kọ́rọ́ orí wa lénìí we must say no to them ká má fẹ́ ayé títí wọn ba ayé wa jẹ́ mọ́ káwa náà kọ̀ láti máa fa ayé títí wa tó ayé títí wọn ṣe wọn lè fòtì ara wọn níbi tí ẹ ti tá a gọ̀ sí àwa la máa bá wọn lẹ pósítà àwa la máa bá wọn ṣe kàmpéè tí ìjà bá ṣẹlẹ̀ àwa la máa bá wọn jà á tá máa máa jí ìbò àwa la máa bá wọn jí gbogbo gbogbo assignment mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọmọ títí wọ́n ti wà ní London wà lamẹ́ríkà wà ní Canada ṣùgbọ́n nígbà tá bá wọlé tán tí èrè gbogbo wàhálà tẹ́ ẹ ṣe tó bá dé ọmọ títí wọn wá bọ́ọ̀lẹ̀ àwa máa lo agbára lé yín lórí ìgbà yẹn náà máa rí wípé ojú títí tẹ́ ti ń tajà yóò dáa wọn kọ́ ṣọ́ọ̀bù ìgbà yẹn náà máa rí wípé no no no no no no no àwọn gbẹ́dọ̀ decrease salary wọn ẹ̀yin gbẹ́dọ̀ remain thirty thousand minimum wage ìgbà yẹn lẹ́ máa rí wípé yes ah ah epo tẹ̀ ń rà ní two hundred naira yẹn ó ti kéré jù ẹ gbé lọ sí one thousand ìgbà yẹn làárá kẹ́yìn sí tàbí ẹran ọ̀sán ìjẹ́bẹ́lẹ́ ìbúrú ìjẹ́bẹ́lẹ́ ìbúrú tọdún mẹ́rin bá ti tó ń súnmọ́ wọn á tún da àgbàdo síta àwa náà tún máa jàgbọdọ kékeré a ti gbàgbé ìyà tá jẹ lánàá òun náà fi sọ wípé ogun tó ń ja Yorùbá ogun tó lágbára ni ogun tó ń parọ́ fún wa tá a mọ̀ pé irọ́ ni táyì tó ń tẹ̀lé ogun yẹn lẹ́yìn Yorùbá wake up.